أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وجميع من والاه بإحسان إلى يوم الدين العباد أيها الإخوة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó ń sọ ìkẹ́ rẹ̀ fún wa látàná láti sánà ọlọ́ọ̀bá fún gbogbo wa. kó lè bá jóore láti gbòṣẹ̀ ní ìrọ̀rùn àwọn tó jẹ́ àgbẹ̀ nínú wa wọ́n fọ́n tó báyìí láti máa kí nǹkan bọ́lẹ̀ eléyìí ni ó fún àwọn aláǹfààní àti máa rí nǹkan àlọ́jà láti máa jẹ ọba tó fi wá sílé ayé pẹ̀lú àwọn ètò òun náà ìjọba tí a dúpẹ́ fún àwọn ajẹ́rìí kọ́lọ̀ ọba yìí ọba àṣóyún ọba yóò lórí púpọ̀ lọ́ba kan ọba yóò bímọ bẹ́ẹ̀ sì rẹ̀ nìkan òbí afúnwáṣẹ́ ní pánàbíwá Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀hún sí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run òun ní ṣe à ń ọba wa àwọn sàhábà ọlọ́run bá wa kẹ́ àwọn àbí ọlọ́ọ̀bá àlùkí ọlá ọlọ́ọ̀ṣẹ́ àwọn náà lẹ́ni rí àlọ́mọdọ́mọ ọlọ́ba sún lẹ́ni rí má yọ kèfèrí láàrin wọn olúwa wọ́n sì yọ ní bíbí àláàrin wọn ìbára láàrin sàádà ẹ̀yà ń tún ọlọ́ọ̀bá wa níbi atọ́rin ibi tá a dé òun náà ni ìmọ̀ ṣàlàyé fún wa al-imanu bi rusulillahi subhanahu wa ta'ala ìnígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ èyí tí ọlọ́run bá àdékè ọlá tó fi ránníṣẹ́ èyí tó wà ń ṣègbẹ̀yìn náà ní anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ilé yóò máa jẹ́ àlàyé látọ̀lọ̀ ọ̀rọ̀ yìí èyí tí ó máa jẹ́ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ táwọn eléyìí mú pè ní series twelve ìkọ́sẹ̀ ìnáà ibi tí à ń ṣàlàyé fún wa òun náà ni áyà tí a ń tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ kí ni áyà náà èyí tí ọlọ́ọ̀bá lè ṣe lábìṣẹ̀lẹ̀ fún wa kí làwọn òṣìṣẹ́ wa ti gangan kí ọlọ́ọ̀bá ni a'udhu billahi minash shaitanir rajim ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت أتتوا يا àbọ́n kí la wá ń pé ẹ̀rọ ayà gangan àwọn tá là ń pè ní tọ̀gbù agbẹ̀nìta wá dé lórí àwọn tá ń pè ní tọ̀gbù òun náà ni mẹ́dáà ṣẹ́yìnà min ilmi al ẹnikẹ́ni tó bá pàpè mọ́ra wípé àwa yìí àmọ́ nǹkan nínú àwọn tó pamọ́ àwa náà mọ̀ bẹ́ẹ̀ àbí nínú àkọ́kọ́ àwa náà mọ̀ bẹ́ẹ̀ adigunbu ẹgbẹ́ tó bá ti jókòó tó bá ti fẹ́lẹ́ ìmọ̀ra rẹ̀ pé ẹ̀yẹ gbà máa bọ̀ ìǹtẹ́ rí àwòsàn fún yín ìǹtẹ́ mọ̀ àwòsàlàyé ẹ̀ ìǹtọ́ sọ́kùnrin alẹ́ yín àwòsàlẹ́ yín látara àwọn nǹkan kan tá a bá wò á sọ tó ṣẹlẹ̀ fún yín adigunbu ẹgbẹ́ tó bá ti jókòó. tóun náà pàtàmọ́ra ilé yìí àwọn àlùfáà ní ẹnu ọmọ yìí pé ó ti jẹ́ ọ̀kan nínú orúkọ ọlọ́run ó sì ti pè mọ́ra rẹ̀ ọ̀kan ọlọ́run aláṣọ àlà ibi tá a wá sàlàyé fún wa lánàá òun ni kókó dà ní òṣèlú ìjọba òun ní mọ́ kọ̀kọ́ àmàlẹ́kà fún òun kọ̀kọ́ pamọ́ bákan náà èyí táwọn agbéyàwó lónìí nínú tá a tẹ̀lá fún ọ lánàá kódà àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn náà ṣe kí ni o àwọn náà mọ ìkọ̀kọ̀ àyàfi èyí kọ́lọ̀ bá ṣe kí ni tó bá ti mọ̀ wọ́n níbẹ̀ tí a bá wà Al-Qur'an Karim súrọ̀ wo súrọ̀tù eh, jinn Aya 27. Ọlọ́ọ̀bá ní a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́ọ̀bá ní alimul ghaibi, fala yuzhiru ala ghaibihi ahade. Ọlọ́ni alimul ghaibi, ọlọ́ni ẹ̀rí òun ọlọ́ọ̀bá àríkì ọlá. Gbogbo ìmọ̀ tó pamọ́ òun lòun mọ̀. bí ó ṣe ṣẹlẹ̀. ibi tí ó ti ṣẹlẹ̀ báwo ló ti ṣẹlẹ̀ gbogbo ìtàn pamọ́ pátá bá a ṣe ń bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ìyí tó ń bẹ́ẹ̀ nu mọ́ṣáláṣí tá a wà yìí ẹ̀rí tó bẹ lẹ́yìn wa ààrí ìyí tó bẹ wájú wa ààrí ìyí tó bẹ lọ́tún wa ààrí ìyí tó ń bẹ ní wa ààrí ọlọ́ọ̀bá ló wọ ọlọ́ọ̀bá ọlọ́wà rẹ̀ wà ní kọ́kọ̀ yóò fàlá yóò sí irú fàlá yóò sí irú àdá gẹ́ìbì àádé ọlọ́ni owó wá fi kọ́kọ́ owó òfúnlẹ̀ ní kankan alùkùránì láńkà yìí o ọlọ́ni owó òfin kọ́kọ́ owó òfin máa ẹnì kankan ọlọ́wà ní báyìí wá fún ẹnì kankan yìí a fún àwọn kọ̀ọ̀kan nínú àwọn tá a dá yàtọ̀ sẹ́yìn táà fún wọn níwáàdí adáwọn ìyàsọ́tọ̀ nítorí iṣẹ́ tàbí kí ni o táà fẹ́ gbé fún wọn ọlọ́ni ilẹ̀ amẹ́rìnríta léèrè ní rọ́sùn ní rọ́sùn ọlọ́ni àyàfi mẹ́rìnríta bọ́ ní rọ́sùn àyàfi àwọn tààtà yọrù sí nàìjíríà nínú òjíṣẹ́ wa àfijẹ́ ti tàbí kí ni o táà yọrù sí òjíṣẹ́ táà yọrù sí nàìjíríà kí ni o láfún ní ìmọ̀kọ̀kọ̀ ló fi jẹ́ sí pé ìyò ní jòjìṣẹ́ ọlọ́run lára tí ó máa fi jòjìṣẹ́ ọlọ́run ni pé kọ́nà sí àwọn kọ̀ọ̀kan tó ṣe kí ni o kò sì máa torí pé tí àwọn òṣìṣẹ́ ọlọ́run bá júwe kọ̀ọ̀kan ọlọ́run máa kan fún wa àwọn ìdílé àwọn gbọ́ fún àpẹẹrẹ ní ìsìn lára àwọn kọ̀ọ̀kọ̀ tí wọ́n ti wé fún wa ní wípé àlùjẹ́ náà bẹ àwọn aláìní ìtàkùn àlùjẹ́ náà bẹ aláìsọ́wọ́ ọjọ́ ọdún oṣù kọ̀ọ̀kan rẹ̀ pé àjọ náà bẹ́ lára àwọn kọ̀ọ̀kan wọn ni pé iná bẹ ilẹ̀ àmọ́rin fáyọ́ ní rúṣù níbi rọ̀ṣùn àyàfi àwọn kí ni tá a yọ́nu sí nínú òṣìṣẹ́ wa kankan láyé kí ni o alákọ̀ọ́kọ́ ni pé wọ́n jẹ́ àmọ̀ pé àwọn iṣẹ́ báyìí tí yàrá ṣe ìyẹn wà lára àwọn ọkọ̀ọ̀kan ọlọ́ tó wọ́n ṣe kí ni o tọ́lọ̀ fún wọn nìyẹn. ẹ wàá rí pé kò wá sí òṣìṣẹ́ kọ̀ọ̀kan tọ́lọ̀ owó fún ní àwọn ọkọ̀ ọ̀dájà ń kọ̀ yìí kò sí ọba ń gbé kí wọ́n mọ àwọn nǹkan kan pa rẹ̀. kódà ìpín ọlọ́run bá gan ń bẹ gan ìmọ̀ ọkọ̀ọ̀kan ní tẹ́lẹ̀ nígbà táwọn òbí lẹ́rí lórí ìmọ̀ kí ni o ìmọ̀ gbangba gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́run lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n mọ̀ ọlọ́dẹ amọ̀náyà yìí pé àwọn tí òun jẹ́ kí wọ́n nímọ̀ díẹ̀ nípa kọ̀kọ̀wọ́ ọlọ́run àwọn bá níjọ náà àwọn òṣìṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ nìkan bá wá sọ pé à àwọn ọmọ kọ̀ọ̀kan o àwọn abẹ́rẹ́ yìí pé sóòtìṣẹ́ ni tó bá ní à òṣìṣẹ́ ọlọ́run bá lòun á tẹ̀síwájú pé kí náà fi mọ̀ pé òṣìṣẹ́ ni torí ẹ̀kọ́ òní tó àyàdúgbò bá wà ní. àìsàn àṣàlàyé fún wa àwọn ọ̀nà tí ẹ máa ń gbà gba wà ní alákọ̀ọ́kọ́ ìmọ̀ káwọn máa bá sọ̀rọ̀ tí wà láàrin àtọ́lọ̀ àwọn olè pé sọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀kẹ́ ẹ̀ta ìmọ̀ kọ́lọ̀ ọmọ bá sọ̀ láti ni o láti ojú oorun ìwòrè ti yín bẹ́ẹ̀ òun náà ní òun náà ní bẹ́ẹ̀ oníbẹ́ wọn náà torí pé kò sóyún iṣẹ́ kan lẹ́yìn àlẹ́bí wa Muhammad kò sóyún iṣẹ́ kan lẹ́yìn àlẹ́bí sallallahu alaihi wasallam ló fi já sí pé òṣìṣẹ́ kọ̀ọ̀kan ò sí lórí ilẹ̀ náà àwọn àrólé àwọn ànábì ọlọ́ tó ṣe ṣe jẹmọ́ òun ló kú nígbàtí ò wá ṣí mọ́ lórí ilẹ̀ tọ́mọ̀ fi ìmọ̀ kọ̀ọ̀kan hàn ta tún lẹni náà tó fẹ́ mọ̀ lórí ilẹ̀ nígbà fi mọ̀ ni kí wọ́n gba gba wáyé ẹ̀yẹ́ ló ṣe bá wa tàbá tó لا يعلم ما في السماوات والأرض غيب إلا الله ọlọ́run sọ fún wọn pé kò sẹ́ni tó máa kọ̀ọ̀kan sí ibẹ̀ ní sánmà àtòrí ilẹ̀ tó wàyà nígbà nígbà náà aláàbì kan sọ fún wọn pé kọ̀ọ̀kan sánmà o àti ilẹ̀ o kò sẹ́ni tó máa yàtọ̀ nígbà nígbà náà yàtọ̀ aláàbì kan ayàtà kàìlú àmọ̀ pé ẹnìkan kò mọ kọ̀ọ̀kan sánmà àti ilẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti jẹ́ àlẹ́bí Muhammad sọlá tọ́lá tọ́lọ̀ ti pa àlẹ́bí tọ́lọ̀ lórí ilẹ̀ mọ́ ẹnì kan kò sún kan kọ̀ọ̀kan sọ́nà àti ẹ̀sẹ̀ ń tàbí jẹ̀rọ o àlá bẹ́ẹ̀ nìkan bá fẹ́ fi sọ ìrọ̀lù pa bẹ́ẹ̀ nìkan ní ẹ̀sẹ̀ fẹ́ fi sọ pa wọn lé nígbà tó wá lọ sílé bá sọ fún mọ́mí pé aláàjì alájà torí aláàjì alájà ti bàbá ìyẹ́ ó ti rẹ́ tó fẹ́ fẹ́ o kí ó kọ dọ́là náà bọ̀dà bò wá sí àwọn aláàjì wa ní ẹ́ à ó sì sọ́run àbúrò ṣàdúrà lé lórí á ṣe ń tẹ ara lé lórí ọmọ ti ọ̀gbẹ́ yá pé jẹ́wọ́ tó kò owó mú títà lẹ́yìn islam muslim àwọn ìrántí àti ìwà ni islam ọ̀rọ̀ ni ọmọ gbà lérò alágbàbá bẹ́ jáde wọ́n bá lọ bá àwọn àfa wọn tí wọ́n máa ń wòran fún wọn wọ́n bá wò wọ́n bá ní à àbúrásì yóò dá fún ìpíyà o ìyàwó bá wọn mú o tó bá fẹ́ra wọn à bá ló o bẹ̀rẹ̀ ló ń gbiná o ìkó ṣẹlẹ̀ o sábàbí ó bá ní àbú tó bá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá ìbá tàlórí ẹ̀dì fẹ́ra yé wọ́n fi sọ́tà àwọn ẹlọ́wọ́ nìkan báyìí báyìí báyìí ni wọ́n tún mú lọ ìyẹn ló sí fún bùnú orí ọwọ́ ó sì ń fún gan ẹ máa fẹ́ra yé wọ́n ti ti dé lórí ìrìn àyẹ́ ẹ máa fẹ́ra yé ó sì ń fún kí ló torúkọ ọkọ̀ ẹ fún mọ́mì àbúrásì òkè wà lọ́tọ́ fún mọ́mì pé o ti gbọ́ bọ́lá tó rí ní ìsìn wá ó dá ní ìdíyàtọ̀ wá sí jẹ́ bóyá láàrin wájú ló jẹ́ ni bóyá àkàndínlójẹ́ ni kó dárúkọ fún mọ́mì tó bá lọ bá mọ́mì mọ́mì ẹ̀ wò ó látàrí sọ pé bọ́lá tó wá sí òde kò lè mú mọ́ mo tún pàdé lọ́la kan nísìnyí o bọ́lá ti lórúkọ bọ́lá ìbọn tó ń fi gbàgbé muslim lè mú ẹ̀ wọ́n bá tún lọ láti bá fa wọ́n bá tún lúwẹ́ tó wù bọ́lá bọ́lá ti gẹ́gẹ́gẹ́gẹ́ lè làwọn ṣe kí ni lógún wọ́n gbàgbé pé ọkọ̀ ó ti nísìnyí o ìjọba bá nítorí yẹn wọ́n ní kiri ń ṣe kiri ó bá ọmọ bàjẹ́ bàjẹ́ báyìí múra wọn gan gbèsè yóò dùn ṣàfihàn ṣàfọ ogun ẹ̀ mú alájà sọ ogun ẹ̀ fún ọmọ tán ọmọ ní alájà ẹwù àwọn afáyín orí ìgbàgbọ́ ọgbà yìí bọ̀dàbọ̀dà sí ẹ̀bọ̀dà kò wá sí o bá lè lóko mi àlóko mi ìbáraẹ̀dá ìdáadáa wà láàrin orí ìgbàgbọ́ kódà wà lè jẹ̀rí tí wọ́n lò gan àwọn ọmọ òní mọ̀ fà àgbọ̀pọ̀ àwọn àlùjẹ̀nú tí wọ́n lè kí ni tí wọ́n lò àwọn ọmọ ọmọ kí ni wọ́n mọ̀ a bá wo sọ́ọ̀bù sábà àyà 14 ọlọ́ni na pọ̀lẹ́ ìnà àdéyìn ni mọ́ bá ọlọ́ni nígbà tí àwọn ọlọ́ọ̀bà àlejò ọlá tápa máa dàláhùn aláàmọ́tìhì ọlọ́ni kò sí nǹkan kan tí àwọn àrùjẹ̀nú tútùlẹ̀ ìmáàlá tó ń lò fi ṣiṣẹ́ oko tí wọ́n fi mọ̀ pé ṣùgbọ́n ẹ̀kọ́ta ṣe o kó mà sí jáde láyè ilà àdáàbà àyàfi dábà kan ilà àdáàbà tó rà àyàfi dábà tí wọ́n ṣe kí ni àwọn àwọn dábà ti bẹ ní orílẹ̀ àwọn kòkòrò kí làwọn kòkòrò yẹn wá ṣe táwọn àjẹ́lẹ̀ ti mọ̀ pé àti lẹ́gbọ̀n tó ní káwọn iṣẹ́ oko tó bẹ̀rẹ̀ láwọn ṣẹ́lẹ̀ ní kí ni o ó ti kú ọ̀dọ̀ ní táàkùlù táàkùlù mi tààlẹ́ ti rí ìpadà màá wọ ṣe ní kọ̀ọ̀pá sílẹ̀ náà ti dúró tó bí ọ̀pọ̀ kú tó bí ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ti lẹ́ máa ṣẹ́ lọ bí pé wọ́n ṣe fún lórúkọ báyìí báyìí tó wà wọ́n lórúkọ báyìí báyìí tó wà wà lùjẹ́ ní ẹ̀rọ mọ́lákùlì náà ti dé kó ti pa sùlẹ̀ náà sílẹ̀ àwọn àdúgbò ní ìlú ni àwọn ọ̀dẹ̀ ṣiṣẹ́ lọ bí wọn pé ọ̀gá tó ní áá ṣiṣẹ́ ló ṣe kí ni o olówó wáyé àmọ́ nígbà tí pọ̀pá tó fi dúró òun tí àwọn kan ṣe kí ni tí wọ́n jẹ pọ̀pá rẹ̀ tí pọ̀pá wa ṣe kí ni o ẹni tó ṣiṣẹ́ tó ní káwọ̀ ṣe kí ni o tó ní káwọ̀ ọmọ ṣe ṣe kí ni pàtàkì ìyá láti lè dín nù aláwọ̀kánú ya àlàmú nàlẹ̀ ìgbà ìgbà ìgbà wà lẹ́nu ọ̀rọ̀ ìgbà àlẹ́sọ̀rọ̀ ṣe kí ni àlọ́ ti kú tó ń jáde sí àwọn tí mọ̀ nípa ìkọ̀kọ̀ ni iṣẹ́ àṣekú àbáwọn ṣe kí ni táwọn iṣẹ́ òkúta tó gbọ́ àwọn ṣe kí ni o àwọn iṣẹ́ àkọ́kọ́ àyẹ̀mú tí àwọn èèyàn lò tó fẹ́ mọ́ ọ̀kọ̀kọ̀ táwọn náà sọ fáwọn òṣèké ni o àwọn ìdíkọ̀ nípa ètò pamọ́ ni wọ́n á fẹ́ lọ bá ní kí wọ́n sọ pamọ́ fún wọn. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam Ànábì ní la ya'lamu ma fil ghadi illa Allah Ànábì ní ẹnìkan kò mọ tí tí ó ṣẹlẹ̀ lọ́la àti tábí Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀nìkan ló mọ ọ̀la tó fi dájú wípé ìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la ọba aláàjẹ náà ọwọ́ àyà fún ààrẹ wàtà àlà ilé náà sọ pé ẹgbọ́n tábà yẹn sọ àwọn tó bá sọ pé òjò máa rọ̀ kọ́ tó ti gbọ́dọ̀ àrọ̀ wọ́n náà lọ́gbọ́n ìwọ̀dà àwọn ọ̀dà kọ̀ọ̀kan sàmán ètò ebi rè ó ṣe ní kó lè ṣe o kó tó rọ̀ tọ́ba sọ kó tó rọ̀ àwọn ọmọ òní sọ pàtó ní kí ni o ibi tí ó rọ̀ torí pàtó ọmọ rẹ̀ àwọn ọmọ àti òjò ní ṣe kí ni kò ní rọ̀ yóò sì rọ̀ ní ọ̀rá lò sábà ní yẹn. àwọn ọmọ àti òjò máa rẹ̀ kò sí ní dé sábà ìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́nà àdébùwà Muhammad ni òfẹ́ ní mọ̀ o àbíkájú o àti aláàbìkan. àwọn táwọn ní kí n tó fẹ́ dáwọ́lé ṣé kó òun ṣe àbí kó òun má ṣe àwọn àfáàní tí ó má ṣe àdúrà istikhara ni ó má ṣe istikhara ìmọ̀sílà méjì yẹn ọba akọ́lámọ̀ lórí ìmọ̀sílà ni ní wàá ṣe dùwà rẹ̀ kódà tí ò bá mọ dùwà rárá ẹ̀gbọ́n mi tí ò bá mọ kókò ìmọ̀sílà méjì tọ́lá ìmọ̀sílà méjì kó tẹ́wọ́ sọ́dọ̀ pé ìwọ ọlọ́run tí mo fẹ́ ṣe yìí tọ́lá ìmọ̀sílà àti ẹ̀sìn ní àtàlùkìyàmà yóò bọ́ sí tó yẹ kí aburú yóò jẹ́ sí nínú tẹ̀mí mi àtẹ̀sìn mi àtàlùkìyàmà mi bá ti ṣe kí ni o bá ti yà níyà kó wá lè kó dá ìṣẹ́lọ́ṣe kí ni kò fi rọ́pò fún mi bí a bá ti ṣe yẹ lórí tó fẹ́ ṣe ọlọ́wọ́ ṣe kí ni o ọlọ́wọ́ fi ọ̀nà mẹ́lẹ̀ ní orí eléyìí àbí ọlọ́wọ́ àdékẹ́ọ́lá èyí tá a sọ fún aláàárọ̀ yìí وما كان أقول سنة من الأخير أقول قول هذا والسلام عليكم ورحمة الله وبركاته